mo kí ọ̀tọ̀kùlùlù mo kí lọ́ba lọ́ba mo kí lóyè lóyè mo súnmọ́ ba níwọ̀n ẹgbèje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà torí pé arọ́ba fín báyìí náà lọ́ba ń pa mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo ayé mo kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ wà nílẹ̀ yorùbá ẹ̀yin tẹ́ ẹ wà nílùú nàìjíríà lọ́mọ yorùbá mo kí yín o ẹ̀yin tí ẹ wà ní Áfríkà káàkiri lọ́mọ yorùbá mo kí yín ẹ̀yin tí ẹ sì wà lókè òkun ní ọmọ yorùbá mo mà kí ẹ̀yin náà kú dédé àsìkò yìí ṣé ètò yín ètò wa ètò kan ètò kan ètò bàbá gbàgede ìmọ̀ ló mà tún jáde lónìí ẹ ké sí alára kẹ ké sí ajérò kẹ kí sí ọ̀rọ̀ gun ilé là á wípé ètò bàbá gbàgede ìmọ̀ tó ti jáde o àtún ti bọ́ sórí afẹ́fẹ́ lónìí tó ojú tẹkú fi ń wò mí ò ní fọ́ etí tẹsí fi ń gbọ́ mi ò ní di èmi ọmọ yín náà rèé ọmọ bàbá tíṣà lábẹ́òkúta tí ẹ mọ̀ sí bàbá gbàgede mọ̀ ẹ jẹ́ kí n fi àsìkò yìí kọ́kọ́ máa bẹ̀ wá wípé ẹ̀yin tí ẹ wà lórí ṣánẹ́ẹ̀lì bàbá gbàgede ìmọ̀ live or bàbá gbàgede ìmọ̀ tv tí ẹ ti subscribe tẹ kàn wá tẹ̀dẹ̀ ń lọ bẹ́ẹ̀ kí ló dé áá ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí kẹ bá mi kílíkì lórí ẹ̀ ẹ jẹ́ ká jọ kọ́ mọ lùbọ̀ ẹ wo ibi tí wọ́n sì fi sign notification bell sí sign aago yẹn ẹ tẹ̀ ẹ́ eléyìí náà ń pè ní notification bell tẹ́ ẹ bá tẹ̀ á gbé options wá ẹ sá kílíkì lórí all all yẹn mí pé gbogbo fídíò tí bá ṣe pátá kò nídìí kẹ́ ẹ máa bi mí léèrè pé kí ni latest ẹ máa rí wò ni straight torí wọ́n á wá fún yín notification wípé gbàgede mọ̀ ti jáde ẹ wá rẹ̀yìn tẹ́ ẹ ṣì wà ní orí gbàgede mọ̀ channel tí ẹ̀ ń fọkàn sí wípé mo sì fẹ́ post síbẹ̀ irọ́ ni o mo tún sì ń fi àsìkò yìí pè yín pé ẹ ká lọ ẹ wá lọ darapọ̀ mọ́ mi lórí ṣánẹ́ẹ̀lì bàbá gbàgede ìmọ̀ torí pé gbàgede ìmọ̀ ṣánẹ́ẹ̀ tẹ́ wà yìí lágbára ọlọ́run ọba tó bá máa di parí oṣù yìí tí ń ṣe august mo máa dìlítì ṣánẹ́ẹ̀ yẹn pátápátá mi ò ní lò mọ́ a ò post síbẹ̀ mọ́ mo sọ pé wọ́n ti háàkì àkáǹtì eh, channel yẹn lọ́wọ́ mi mo ti move lọ sí bàbá gbàgede mọ̀ tẹ́ ẹ bá wá fẹ́ join wa ní bàbá gbàgede mọ̀ ẹ̀yẹn sá search fún bàbá gbàgede life tẹ́ ẹ bá search fún bàbá gbàgede mọ̀ mo discover pé inú gbàgede mọ̀ ó ní ó sì máa gbé yín lọ but ńṣe ni kẹ́ ẹ search fún bàbá gbàgede life tẹ́ ẹ bá search fún bàbá gbàgede life á mú yín lọ sí inú channel yẹn direct ohun tó wù mí kẹ́ ṣe rèé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà àrí channel yẹn wọ̀ ẹ subscribe sí i ká lè jọ máa kọ́mọ lùbọ́ ení nìyẹn lẹ́ẹ̀kejì arákùnrin ọ̀rẹ́ mi ti máa ń gbéṣẹ́ mi gbogbo ìgbà kọ́sítọ́mà mi ní agbára ọlọ́run páńpẹ́ tí mo dẹ́lẹ̀ fún ó máa tó rí i ìwọ ọmọnze ni mò ń sọ o special ọmọnze tó máa ń gbéṣẹ́ mi lórí Facebook fídíò tí mò ń ṣe ìmí ìṣe sí facebook rárá youtube nìkan ló wà tẹ bá ṣàtìrí lórí facebook any channel tẹ bá ti rí lórí facebook ìbàdàn sórí channel míì lẹ ti rí lórí youtube ẹ ṣá rìpọ́ọ̀tù ẹ̀ pàápàá jùlọ special mọ̀ọ́sẹ̀ lórí facebook ẹ bá mi rìpọ́ọ̀tù ẹ̀ torí pé lára àwọn legal procedures tá a fẹ́ lò how many reporters láti ní tó rìpọ́ọ̀tù how many times láti rìpọ́ọ̀tù ẹ̀ fún facebook wà nú ẹ̀ a nídìí ká róhùn fúnra rẹ̀ ká tó take legal action àwa pẹ̀lú channel ẹ̀yẹn lájọ lẹ́jọ́ lọ́dọ̀ Facebook so ẹ sábà bá mi report ẹ̀ mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò gbàgede bàbá gbàgede ìmọ̀ oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ látànà gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi wípé ọlọ́run á fún mi ní àlàáfíà gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé o ẹ̀yin náà ẹ̀ ní rí ogun àìsàn lágbára olódùmarè mo ní níùsì kan fún wa tí ó bà mí nínú jẹ́ ó dẹ̀ tún jẹ́ good news tí ẹ bá rántí ẹ rí i wípé ní ọjọ́ tí wọ́n lọ fọ́lé Sunday Igboho ẹ rí i pé wọ́n láwọn olóògùn kan tẹ̀lé wọn ní ọjọ́ náà wọ́n sọ pé Yorùbá ni gbogbo wọn wọ́n ní kódà wọ́n ń béèrè gbogbo àwọn tó wà ní ilé yẹn pàápàá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹni tó sọ fún mi ní mi ò gbọ́dọ̀ dárúkọ òun mi ò dẹ̀ ní dárúkọ ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ pè mí lé lórí wípé ẹbùlẹ̀ ti gbọ́ àbí kíní kan rárá o mi ò rẹ́dì láti sọ nǹkan kan mọ́ lé lórí lẹ́yìn èní ṣùgbọ́n mo kàn fẹ́ ká mọ̀ wípé ọlọ́run ẹlẹ́dàá ti ń mú wọn díẹ̀díẹ̀ ni lóòótọ́ ni àwọn DSS gbé Yorùbá dání kódà àwọn tí mò ń sọ yìí ọwọ́ ti bà nínú wọn pàápàá fídíò kan wà tó ti wà lórí igbá tipẹ́ láti bí six days ago or seven days ago dápẹ́ láti bí ọ̀sẹ̀ tó kọjá ni mo ti rí fídíò yẹn tí wọ́n mú arákùnrin kan tó ń ṣàlàyé iye èèyàn mélòó làwọn ti pa ọ̀gá ọlọ́pàá kan ó interview ẹ̀ ó lóun náà ti àwọn ti lọ àtáàkì ọ̀gá ọlọ́pàá yẹn náà lé lóṣogbo tá a bá gbàgbé àwa tá a bá ti wò rí àwa tá a bá wá ti wò rí màá fi fídíò yẹn hàn wá ṣùgbọ́n kí n tó fi fídíò yẹn hàn wá ẹni tó tú àṣírí fún mi ẹni yìí jẹ́ ẹni tí. Tí ó mọ èèyàn kan tó mọ àwọn ẹni yìí wọ́n wá tàkùrọ̀sọ òun àti ọ̀rẹ́ yìí wọ́n tàkùrọ̀sọ débẹ̀ ni ni wọ́n wá sọ̀rọ̀ Yorùbá Nation ọ̀rẹ́ yìí wá sọ fún ẹni tó sọ fún mi pé ẹ ṣebí ẹdìyẹ ló ń jẹ fún ara wọn ṣebí Yorùbá náà ló ń ṣera wọn pé ṣebí yorùbá náà wà náà tó lọ léègbò ọkùnrin obìnrin ẹni yẹn sọ pé yorùbá bíi ti báwo oníṣẹ́ yìí ò mọ̀ pé yòó ó ní kó dòun mọ̀ nù wọn pàápàá arákùnrin yẹn wá ní o mọ̀ nù wọn ó ló mọ̀ nù wọn dáadáa báwo ló ṣe máa wá mọ̀ nù wọn tó dẹ̀ sọ fóun ṣàlàyé fóun ta ni dárúkọ ẹ̀ ó ló sọ fún ó ní ọ̀rẹ́ òun yẹn sọ fóun pé ó ẹ̀ lè mọ̀ o ṣùgbọ́n òun mọ̀ dáadáa pé kódà gan Òṣogbo ń bì ni wọ́n ti ń wá ṣoògùn ó lóun sọ pé Òṣogbo ń bì náà ti wá ṣoògùn ó ní ẹ ó ló sọ pé lára wọn OPC mẹ́mbà ní tẹ́lẹ̀ pé ṣùgbọ́n ti jọ́ ọlọ́pàá ó ló dẹ̀ dárúkọ ẹ̀ fún òun ó lóun wẹ́ OPC ní tẹ́lẹ̀ ó ti wá jọ́ ọlọ́pàá oògùn tó níyẹn ó DSS fi mú dání òun gangan ní lídà wọn then gáǹgì ni wọ́n tí wọ́n ń pa àwọn èèyàn lára àwọn gáǹgì yẹn lọ́wọ́ wa tó ní fídíò máa gbé fídíò yẹn wá ẹ wo fídíò yẹn àwọn boys tí wọ́n ṣiṣẹ́ yẹn gangan gangan gan tí wọ́n tẹ̀lé DSS lára wọn lọ́wọ́ tó yẹn nígbà tọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ ẹni yẹn lóun gbé sára tì í ó ní tọrọ ọ̀rọ̀ yẹn òun mọ báwo lòun ṣe lè sọ síta tí ò ní kó bóun fúnra òun ó wá nígbà tí wọ́n mú àwọn ọmọkùnrin yẹn tó jẹ́ pé the same orúkọ tí ọ̀rẹ́ òun yẹn dá fóun ní ọmọkùnrin tí wọ́n mú tí wọ́n interview ló dá the same thing ní ọmọkùnrin yẹn gan tún sọ pé OPC ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ti jọ ọlọ́pàá tí ọ̀rẹ́ òun yẹn sọ fóun ó níbẹ̀ ló ti wá táàmù ẹ̀ papọ̀ pé ẹ́ẹ́ aṣódodo lọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n gbé fídíò yẹn wá fún wa káwa náà fojú rí fídíò tí mò ń sọ ká lè wàá mọ àwọn wo la mọ̀kùnṣèkà tí wọ́n tẹ̀lé DSS lọ ṣiṣẹ́ ní ilé Sunday Igboho ní July 1st 2021 tá a wà yìí mò ń padà. kí ni orúkọ rẹ arákùnrin. orúkọ mi ni sàràkàdé àtẹ̀gánì sarafadin abdulganiyu ọpẹyẹmí ọmọlé ibo ni ẹ ọmọlé apẹtẹ báwo ni ìwà àti rasidi apẹtẹ ọkọ ìlú bó lẹ ti jẹ àbúrò rẹ ló jẹ nínú ilé operation mélòó lẹ ti jọjọ ṣe tẹ ti jọ jáde sí nígbà máa ti lọ pa èèyàn mélòó. ẹjọ́ tí wọ́n ń bọ̀ wá sí ọ̀dọ́ ni njọ ok ẹjọ wá sílé ọ̀dọ̀ mi náà ni. so èmi ni wọ́n sọ pé kí n gun màṣín pé kí n lọ bóun gbé màṣín sí ẹ̀yìn odò. ẹ̀yin mélòó lẹ ẹjọ wá sílé ọ̀dọ̀ mi. èèyàn tó wá ń jọ ẹ jẹyàn mẹ́sàn. ẹ̀yin tẹ́ ẹ wá àbí èèyàn tó wá. ẹ àwa tá a wá. ẹ jẹ́ mélòó. mẹ́sàn. mẹ́sàn kárúkọ wọn. ẹ ẹ bọ̀dá akim. Mhm. tó jẹ́ ẹ̀gbọ́n gbogbo wa. ok so àwọn ni wọ́n wa mọ́tò Toyota picnic. ok so sọ̀rọ̀ sókè abdulrasheed ọkọlù àti kẹ́hìndé kíngì tọ́jẹ́ gbọ́n ọkọlù àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n kó dání. lẹ fi jẹ mẹsàn. bẹ́ẹ̀ni. gbà tẹ délé ọ̀dọ̀ mi ó tó bí aago mélòó tẹ dé síbẹ̀ sóòru ni àbọ̀sán. òru ni. òru ni. kí lẹ ṣe nígbà tẹ dé tẹ délé mi. a sí ní ìbọn. Hmm? a sí ní ìbọn bá ògbólógbé. ṣé ẹ̀yìnbọn sí èmi gan jọ ya. bẹ́ẹ̀ni Hmm? mo lẹ ti yìnbọn sí mi. ẹ. ẹnu ọ̀nà. kí lẹ ṣe pẹ̀lú mọ́tò mi ta gangan ló sáná sí nínú yín. Abdulrasheed gangan sáná sí mi. Hmm? kúrò nílé ọ̀dọ̀ mi tán mo lẹ ta lẹ lọ ti yẹ ọkọ ìlú àtàwọn kíngì àtàwọn àbúrò wọn so àwọn wá ní machine yìí so torí abdulrasheed so òun àti kíngì àwọn ò gbé wọn ò mọ́tò so machine ni wọ́n gbé lọ pàdé àwọn bọ̀dá kim tó gún mọ́tò lókè fíà so ìgbà tí wọ́n dókè fíà wọ́n pè mí kí n wá gbé ọ̀kadà torí pé àwọn ń travel so èmi gbé ọ̀kadà yìí machine yìí láti òkè fíà so àwọn travel èèyàn tí ẹ ti pa ọ́ tó mélòó tó o bá fojú inú wò lẹ́dẹ. láti bí ogún sókè ni. láti bí ogún èèyàn sókè lẹ́mí wọn lẹ́ ti dá ẹ̀mí wọn légbodò nínú ìlú ẹ̀dẹ ni mo lẹ́ ń gbókù wọn sí. àwọn tí wọn ò bá ti rí òkú wọn torí pé ibi tí àwọn ọmọ ìtí wọn múlé sí. Si abdulrasheed ọkọlù kíngì àtàwọn bọ́ìsẹ̀ tòbí tí wọ́n ń sábà sùn ṣáàjì ọ̀nà odò ọ̀ṣun. ẹ níbo wá ni ẹ ń kó òkú sí mo lẹ ń kó òkú wọn sí àwọn tẹ́ ẹ gbókú wọn lẹ̀. inú odò. inú odò ọ̀ṣun lẹ ń kó wọn sí. kí wọ́n á ní mission tẹ́ ẹ tún fẹ́ ṣe ilé báyìí báyìí báyìí lọ́wọ́ báyìí lẹ́dẹ̀ ta lẹ tún fẹ́ pa báyìí tó wà nù list yìí. nǹkan tí abdulrasheed sọ kó tó di pé ó travel nígbà tí àwọn ẹ̀dẹ̀ defender union wá ní pé tí àwọn bá ti wálé so táwọn bá ti gbọ́rọ̀ lẹ́nu wọn pẹ̀lú kábíyèsí so ibi tí kábíyèsí bá dá ẹjọ́ ìlú sí so pé ni ó sọ nǹkan tó kù ní ṣíṣe. láti ṣe kẹ́ ẹ tó tún mọ èèyàn tẹ́ pa hmm? jẹ́ tó ní mísàn lórí mi lórí dọ̀kí kí ni ìròyìn lórí dọ̀kí àti kazeem orí adé padà. nǹkan tí àbúrò ṣèdè ọkọ ìlú sọ ni pé tí kábíyèsí bá sọ gẹ́gẹ́ bí òun ṣe gbọ́ pé òun lòun rán yín níṣẹ́ láti sọ pé kí ẹ wá mú òun so àjẹpòwò tó da ojú ìjà kọ yín so ṣùgbọ́n tí kábíyèsí bá ti wá sọ pé rárá o pé bóyá àhesọ ọ̀rọ̀ ni àbí bákan so tí wọ́n bá parí ẹ̀ àjẹpò ìjà ó parí. àáfà pásítọ̀ kí nípa tó ń kó nípa nínú ẹgbẹ́ yín tó náà máa ń bá wọn jáde. pásítọ̀ ò kì í bá wọn jáde. kí wọ́n á níṣẹ́ tó ń ṣe òun ló ní mọ́tò. tẹ́ ń gbé ká léyìí tó túmọ̀ sí pé gbogbo òrìn àjò rasidi ọkọ ìlú tẹ́ ń jọ rìn ní pásítọ̀ mọ̀ sí ó mọ̀ sí àbí. ok kí ni ipa tí KK OPC Fáṣẹ̀hùn kí ni ipa tó ń kó pẹ̀lú yín. òun àti àbúrọ̀ṣèdè ọkọ ìlú so alájọsọ ni wọn so ìdí ni pé KK yìí ni òun àti àáfàá kan tó wà lára àwọn ọmọ abrosid so ni wọ́n wá pàdé mi ní ọ̀nà owóde so tí kéèké sì ń sọ pé mo kú mọ rẹ́ẹ̀dà tó ń jẹ so but náà ní nǹkan kan láti pa mí. ìyẹn kéèké kí lorúkọ kéèké yẹn. kéèké kéèké lè mí máa ń pè kódà ń lo kọ sára machine rẹ. ṣé tó o bá rí kéèké yẹn ó dà mọ́. mo dà mọ́. iṣẹ́ kí ni ń ṣe nísìn. ó ti jọyàn ọlọ́pàá báyìí ó ti jọyàn ọlọ́pàá sọmọ ẹdẹ náà ni ọmọ ẹdẹ ni òun àti pé àwọn àti àáfàá ọ̀rẹ́ rẹ̀ yẹn ni wọ́n jọ ń ṣepọ̀ pẹ̀lú Rasidi ọkọ ìlú tí wọ́n jọ ń jọ mọ̀ sí bí wọ́n ṣe ń pààyàn àbí hmm? níbo ni kéèké yẹn ń gbé àdúgbò wo ló ń gbé. ẹ̀yin ìsàlẹ̀ wáyà o. níwájú níwájú bo alógun àbíbọ. Hmm? ayédùn ni wọ́n ń pè sáìdì ọ̀nà ilé ọ̀dọ́ rẹ̀ yẹn. ayédùn ló ń gbé ok ṣé kéèké yẹn mọ lé mi ọmọlé yín. ọmọlé mi ṣé ìwọ gangan ọmọlé mi. bẹ́ẹ̀ni. ọmọlé mi. Hmm? bẹ́ẹ̀ni. ọmọlé mi. ok kí ni mission yín pẹ̀lú orí adé báyìí ṣé rasidi ti pinnu láti pa náà ni àbí ó sì rẹ́dì láti fílẹ̀ ohun tó sọ náà nìyẹn pé tí àwọn bá ti tó náà bá ti dé padà tí àwọn ẹ̀dẹ̀ descendant union tí wọ́n bá wọn ṣe mítìn wálé tí wọ́n wá sọ pé ní tí kábíyèsí sọ rèé o òun ni ó sọ kí ni èròǹgbà tó náà tó ṣẹ́kù. ilé mélòó lẹ ti sùn lẹ́dẹ̀ lójú sókè ilé mélòó lẹ ti sùn bẹ̀rẹ̀ láti ilé ọ̀dọ̀ mi kó máa kà á. lẹ́yìn. dojú síbí ilé ọ̀dọ́ yín tá a wá níjọ́ ilé ìta ni sí ilé ìdọ̀kí àbí ilé ìta ni. ilé ọ̀dọ́ yín tẹ́ ń jẹ́ dọ́kítà. ok. so. àti bo. ní ọ̀nà ẹ̀yìn poli. ẹ̀yìn poli ilé ìjagun la bí ẹ̀yìn lẹ́sùn. so sẹ́yìn lẹ́sùn. ẹ̀bẹ̀ tí ní ìjọ tí wọ́n lọ yẹ sà so torí pé àti wọ́n tún ní àwọn lọ sí ọ̀nà lápẹ́lẹ́kẹ́ àbí nǹkan alùsẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́sùn ilé tí ń bẹ lọ́jọ́rọ́ ilé kọ́nẹ́tọ̀ OPC alùsẹ̀kẹ̀rẹ̀ jẹ̀lílì alùsẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́sùn ẹ̀yin lẹ́sùn ilé jagunlabi ẹ̀yin lẹ́sìn sún ilé dọ̀kí ẹ̀yin lẹ́sùn ilé tí ń bẹ ní ọjà òjé lágboolé tí ń bẹ ní tóta yẹn ilé tẹ̀ lọ ká mọ́ ẹ ti lọ ọbẹ̀ láìmọye ìgbà ilé tí ẹ pa ọmọ bàbá yẹn tí àwọn pàkìtì pa ọmọ bàbá yẹn síwájú ilé mi ní àárọ̀ ọjọ́ tẹ ẹ wá lóru kí ni orúkọ ọbẹ̀ tàfíkì tàfíkì àjàó ẹ̀yin lẹ sùn yẹn náà àbí ẹ bẹ́ẹ̀ ni níbo ni àwọn wo ni ó ń ṣoògùn fún Rasidi ní àdúgbò mbẹ. ṣe ni agboolé àmọ́ àwọn kan bẹ àwọn wò ni. àwọn tèmi mọ̀ tó dájú wọn à sí lẹ́dẹ̀ẹ́sà. ìlú wo ni ó ti ń ṣoògùn ìlú ibo ni ó ti ń ṣoògùn fún. àwọn kan wà lọ́sọ̀gbò tó máa ń lọ so àwọn kan wà ní ṣáìdì ọ̀rẹ́. ọ̀rẹ́ mhm, ibo ni ẹ tún wà. àwọn ọ̀nà méjèèjì yẹn ni mo mọ̀ tí. ta ni ń ṣoògùn fún ní ìrágbérí abẹ́ ìlọ ọbẹ̀ tó ọtí lé ọkọ rẹ náà lọ ọ̀nà àrágbé rírí ó ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wọn fi hàn irú wa. ṣé o ti wakọ̀ lọ nàágbérí àbó o ti wakọ̀ lọ ọbẹ̀ rí fídíò ẹ̀ wà. mo wakọ̀ lọ sí oko ìjọ tí wọ́n fẹ́ dádé tabako lọ́nà orí òkè bàbá bíyè so ìjọ yẹn ni wọ́n sọ pé àwọn kan láti ràgbérí àwọn fẹ́ dé adé so wọ́n dẹ̀ sọ pé ẹdẹ ló yẹ kí. ní ìdó àbíbo nìró. oko yẹn súnmọ́ ṣáàdì ìdó oko náà ni so ní wàá sọ pé ẹdẹ lọ́yẹ kọ́ mọ dádé lọ síbẹ̀ so. ẹ wá lọ ṣiṣẹ́ níbẹ̀. so ọ wá sọ pé. ta ló bẹ̀ wọ́n níṣẹ́ yẹn ń jọ ẹ̀ ta ló gbéṣẹ́ yẹn fún wọn. inú nǹkan tí mi mọ̀ torí torí owó kò ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀. ẹ ta ló gbéṣẹ́ fún yín tẹ́ fi lọ bẹ̀ ń jọ ẹ̀. ó kàn sọ pé ó yá pé wọ́n gbéṣẹ́ fún un látẹ̀dẹ̀. látẹ̀dẹ̀ torí pé ẹni tó gbéṣẹ́ fún ọ̀rọ̀ àbáwá ń bẹ̀ àwọn ará àgbèrí. ìlú ló sọ pé òun gbà fúnṣẹ́ náà hundred thousand. hundred thousand okay okay tí ọba wa rí àánú gbà láti ọwọ́ OPC àtọlọ́pàá tí wọ́n fi ọ́ sílẹ̀ ǹjẹ́ o tún ṣe bẹ́ẹ̀ mọ́. kódà yóò wù mí tẹ́ bá lè búra fún mi kí n darapọ̀ mọ́ yín sá. kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ mi ìní jẹ́ àdàlúrú mọ́ ò ní pààyàn kà mọ́. kódà ògbóǹtẹ́ bá ní kí n rà láti fi ṣèbúra ṣé o ò ní pààyàn kà mọ́ hmm? o ní pààyàn mọ́ níbo làwọn ọ̀bọ̀n yín wà. ó wà lọ́dọ̀ àwọn kẹ́hìndé kíngì. kíngì so ready láti mú wa dé ilé pásítọ̀. bẹ́ẹ̀ ni sà. already. pásítọ̀ ò sí nínú ilé owóde ni wọ́n wà bá àti ń sọ̀rọ̀. n sọ wa ready láti mú wa débẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọ̀fọlọ́ntì hmm? ara rẹ láti mú wa débi pásítọ̀ wa lówóde. pẹ̀lú ògbọ́n ọlọ́run sà ní hòtẹ́ẹ̀lì. ẹ káàbọ̀ padà fídíò tẹ wò yẹn gbogbo àwọn ọmọkùnrin tọmọ yẹn dá pátá àwọn tí wọ́n tẹ̀lé àwọn DSS lọ ṣiṣẹ́ nílé Sunday Igboho lẹ́wọ̀ yẹn tẹ́mi dẹ̀ ti wo fídíò yẹn sìn ó kéré tán á ti fẹ́ẹ̀ tó bóyá last week mo wo mi ò ríro mo kàn mí tí ẹ̀ ríro ẹni yẹn wá pè mí lénìí ó wá tún sẹ́ẹ̀dì the same video sí mi mo ṣe wá rò pé ẹ́ẹ́ ṣe é ríran wò ilẹ̀ Yorùbá wọ́n bí ọmọkùnrin ìpá àwọn òkú tó bá ń pa ńbo ni wọ́n ń kó wọn sí ó láwọn ń jù wọ́n sínú odò definitely àdògán àtàfà most likely kó jẹ́ pé wọ́n ṣe wọ́ òkú wọn wọ́n lọ jù wọ́n sínú odò ni àṣírí ló ń túbọ̀ yìí o àṣírí ló ń dẹ tùdélẹ̀ lágbára ọlọ́run ẹ ẹ̀yẹ sájà fọwọ́ lẹ́rán ká máa wò mo tún fẹ́ wọ̀n wá lẹ́ẹ̀kan sí ẹ kò ní wù mí kó jẹ́ pé anybody máa máa pè mí lórí ọ̀rọ̀ yìí talent tó sọ fún yín torí mi ò rẹ́dì láti dárúkọ onítọ̀hún mo ṣe ìlérí fẹ́niyẹn ni pé ní agbára ọlọ́run mi ò ní dárúkọ ẹ̀fẹ́nikẹ́ni mi ò dẹ̀ ní sọ ọ́ ọkùnrin yẹn sì bẹ̀mí bẹ̀mí bẹ̀mí pé mi ò gbọ́dọ̀ sọ síta àbẹ́nikẹ́ni tó bá béèrè nípa òun mi ò gbọ́dọ̀ sọ fún un mo dẹ̀ ti ṣèlérí fún pé ní agbára ọlọ́run mi ò ní sọ ṣùgbọ́n ẹni náà ó kọ̀ǹfàmù tó sọ fún mi ni ó sì jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì jọ gàté gàté ihun tí yorùbá ń ṣe lẹ̀ ń wò yìí ọlọ́run á ṣe dáadáa fún wa ẹlẹ́ẹ̀kejì ni pé. Pe ìdí tí wọ́n fi ń wá Ìgbòho àbí ìdí tí wọ́n fi lọ àtáàkì ilé Ìgbòho ṣebí ń tìtorí wípé wọ́n ní Ìgbòho ń stockpile ìbọn ni <laughs> mo ní fídíò kan tí mo fẹ́ fi hàn wá kẹ́ ẹ wo itú táwọn Fúlàní ó tiẹ̀ ti pọ̀ àìmọye àìmọye àìmọye tí mo ti fi hàn wá tá a ti wò tó ti sú wa èmi kàn fẹ́ bi àwọn DSS léèrè ni pé níjọ́ wo ni wọ́n máa ṣetán láti lọ arrest àwọn tá a fi ń hàn yìí nínú gbogbo fídíòs wa tá a ti fi hàn àbí DSS ò ráwọn ẹni yìí ni wẹ́n fídíò kan wà ń sìn again àwọn eléyìí ò tiẹ̀ wá fi bo wọ́n display gidi kí gbogbo ayé rí àwọn ni mò ń bọ̀. Thank you. sí gan ipò wo ni fúlàní tó wá sí ìran yorùbá kí ni yorùbá kí ni fúlàní rí wa wọ́n rí wa bíi bíi minority àwọn ríra wọn bíi majority wọ́n ríra wọn pa àwọn wà superior sí àwa ló fi jẹ́ pé ní gbogbo ìgbà àwọn ń fọwọ́ bo àwọn èèyàn wọn any atrocities tán bá ṣe the government of the day is looking aside wọ́n á gbójú sẹ́gbẹ̀ẹ́ wọn ready láti wo bẹ̀ but ẹni kékeré báyìí even kí yorùbá má ṣe wá implicate ẹ̀ wọ́n á criminalize ẹ̀ láìṣẹ̀ láìrò níjọ́ wọn la fẹ́ jẹ̀fọ́ ilé ìgbà láìṣẹ̀ran ẹ́ oríṣiríṣi nǹkan ló ti ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá tó jẹ́ pé àwọn arábí ready láti cheat wa láti chance wa torí ẹ̀ ló fi jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti sọ pé kán mú kan nu méjèèjì ìsídà kí wọ́n mú regional ìpòkè o ẹ jẹ́ kí yorùbá padà sí region wọn or kí wọ́n free yorùbá kan máa lọ fídíò tí mo ṣó tí bàbá yẹn sọ̀rọ̀ lánàá ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ ń bẹ̀ bọ́tí tó ń ṣàwọn olóṣèlú wa ojú wípé they still want to vote in that twenty twenty three twenty six million thirty kìíní kan million tó ń gbà lóṣù kò lè jẹ́ kán fẹ́ gbà á they want to remain one nation one Nigeria wọ́n bá pa gbogbo Yorùbá tán kò kàn wọ́n tó bá ti di pé wọ́n pín wọ́n pín gbogbo kìíní sìn kò ní sí sẹ́nétọ̀ mọ́ twenty something million thirty something million tó ń gbà lóṣooṣù kò ní sí yẹn mọ́ gbogbo àwọn city allowance gbogbo àwọn tutor allowance gbogbo àwọn bẹ̀rẹ̀ allowance kò ní sí yẹn mọ́ kódà kí sẹ́nétọ̀ wúkọ́ Nàìjíríà gba allowance kò ní sí gbogbo yẹn mọ́ that's why they don't want to support we they, they don't want to support us that's why they don't care ẹ wo house of rest member tí mo gbé wá lánàá láti Cameroon ẹ wo bí màá yẹn ṣe sọ̀rọ̀ eloquently ó sọ̀rọ̀ ho látẹ̀lé ẹ ti mọ̀ pé lóní wọ́n fún wọn eléyìí ò kí ẹ̀ fowó ó wá represent àwọn èèyàn ẹ̀ ó wá jà fáwọn èèyàn ẹ̀ ni the man spoke at length and he doesn't care he damn the consequence in fact ó sọ fún speaker pé bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ó ní lọ pe àwọn tó máa ń pè o kí wọ́n wá gbé òun bí kí wọ́n wá pa òun mo wo gbogbo ilẹ̀ yorùbá látòkè délẹ̀ mi ò rí national assembly member tó lè ṣe tọkùnrin yẹn ṣe ó kọ̀ràn yẹn hmm, ọ̀pọ̀lọ̀ ní tá a bá débi rù ẹ jẹ́ ká fò ó lọ̀rọ̀ tàwọn èèyàn wa ó yà mí lẹ́nu o ó ń re o àwọn ọmọ tí wọ́n ní wọ́n ń display ìbọn bó ṣe wù wọ́n yìí kò wúlẹ̀ tí kò ní jọ mí lójú bí Yorùbá la fi hàn wá tán yìí tí wọ́n lídìí lọ lẹ́gbòó torí pé wọ́n mọ̀ pé wọ́n lóògùn lọ́wọ́ wọ́n dẹ̀ succeed but success wọn wọ́n ti bẹ̀rẹ̀ ọlọ́run tiẹ̀ ti mú àwọn yẹn náà èní nìyẹn lẹ́ẹ̀kejì ni pé ṣe é gbọ́ pé mo sọ lánàá tí màlàmí lòun ò mọ̀ ń pa ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yọra wọn díẹ̀díẹ̀ ẹ jẹ́ á máa wo ibi tí wọ́n fẹ́ bá yàrá ètò jà àṣírí ti bẹ̀rẹ̀ sí ní tú díẹ̀díẹ̀ sìn látijọ́ ìlà ti ń sọ pé ẹni tí wọ́n ń pè ní sẹ́ríkì ẹ jẹ́ ká káàsù ẹ̀ àbí hmm. nǹkan kan ṣẹlẹ̀ nílùú Ẹdó tó yà mí lẹ́nu ní ti pátápátá Ẹdó lọ̀rọ̀ tí mo sọ yìí ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Ẹdó ló ti ṣẹlẹ̀ ní ìlú Ẹdó láìpẹ́ yìí ni wọ́n sọ pé àwọn fẹ́ kí tí ẹ̀ ṣe pé sẹ́ríkì làwọn ilé ìfẹ́ yàn sultan ni wọ́n fẹ́ yàn <laughs> emir ni wọ́n fẹ́ yàn ní Ẹdó yẹn làwọn ọmọ Ẹdó bá yarí o ni wọ́n yarí gidi pé kò sí nǹkan tó jọ nílùú tàwọn o ẹ jẹ́ kí n ka news yẹn fún wa ká gbọ́ tẹ́ńsán ní Edo State as youths mobilized to stop the planned coronation of Sultan Sultan Gọnàfẹ́yàn Sultan in Benin City nílùú Benin gan headquarter wọn ní eh, headquarter capital of Edo State wọ́n fẹ́ yan eh, Fúlàní fẹ́ yan Sultan níbẹ̀ wọ́n tẹ̀ tó wá pè Sẹ́ríkì Sultan gangan ni wọ́n pè Sultan ọba wọn ni wọ́n pè Sultan o. Hmm Heated reactions have trailed the alleged plan by an ethnic group from Borno to crown one of their members as the Sultan of Shua Arab. Some residents of Benin, of Benin City have disclosed why they will not allow the planned ceremony to take place. The Oba of Benin is the traditional ruler and the custodian of the culture and is recognized as the only first class of the Benin City. Benin City, Edo State. Some groups in Edo State have rejected the reported plans by an ethnic group from Borno to crown Idris Adao, Adano as the Sultan of Shua Arab of Edo State. <laughs> hey! PM News reported that news news about the planned coronation scheduled to hold on Saturday twenty first of august that is Olati tilẹ̀ máa mọ́ yìí èní twenty eight of august friday ọ̀la twenty first of august òun ni wọ́n fẹ́ coronation yẹn wọ́n fẹ́ fi ọkùnrin yẹn jẹ sultan nílùú edo awádọba meji. tó wà ní benin city kankan náà Oba o benin ọ̀tọ̀ fúlàní náà tó wá lọ́ba sultan of benin shua arab. Hmm wọ́n ní in a in a in a suburb of Benin City is causing tension in the state picture ọba yẹn lẹ̀ ń wò yẹn picture ẹni tó fẹ́ jẹ ọba tó fẹ́ jẹ sultan nílùú Benin ó lẹ̀ ń wò yìí residents say coronation is an attempt by people who are bent on fomenting trouble fomenting trouble Residents of the city have vowed not to allow the said coronation to take place. The invitation cards to the coronation ceremony cited on Facebook has triggered anger among the youths. Do you have a groundbreak? Okay. So, one of the president of the Benin, Benin Solidarity Movement, BSM, Elder Curtis Egoza Ubo warned that Benin indigenes will do whatever it will to take resist imposing a sultan in the city. He said, This will never happen in Benin Kingdom. We are Benin. Another group, Great Benin Descendants GBD, said it would barricade the venue of the planned coronation. The coordinator general of the group, Imaswen Isodua, described the event as nonsense He said Benin City cannot have both an Oba and a Sultan. Comrade Amos Ehinome Uhuagbo said, is, the, is this obtainable elsewhere? We should now have Oba and Sultan in Edo State. <laughs> in fact, the venue should be sealed. The issue has also generated reactions from the Facebook group known as Edo Political Forum. A member of the group who shared a copy of the invitation questioned why Shua Arab should have a sultan in the Benin city in the Benin kingdom. He said, Too many questions about this. What is happening here? Why should Shua Arabs have a sultan in Benin kingdom? Why would the Enoge of Enya allow the event in his domain and hotel? Can we try this in the north? Another member of the group, Goliath Marcus Gavri, alleged that it was a plot to capture Benin Kingdom, he said. This was how they captured the lorry. Now they are, they are getting closer to get Benin City. ọ̀rọ̀ la gbọ́ yìí o kinní kan wà tí mo rí lára àwọn Edo East àtàwọn Yíbò pure tí mo rí lára wọn ohun tí wọ́n ń pè ní corporation ó wà lára àwọn ìlú yẹn ṣé ẹ rántí Seriki of Lagos State ṣé mọ̀ ọjọ́ tó ń ṣe tenth anniversary kódà speaker of house of reps ó lọ bẹ̀ odidi vice president wọ́n wá látàbújá common sultan eh, common eh, Seriki of Lagos State Seriki Fulani lẹ́ni tó jẹ́ pé ó gán mọ́tò ní dẹ́kọ̀ mọ́tò ló gán dẹ́kọ̀ o ó wá ráyè establish bẹ́ẹ̀ náà di nǹkan àwọn fúlàní ẹgbẹ́ ẹ̀ wá fi jẹ Sẹ́ríkì ààfin ẹ̀ dáa ju ààfin Ridwan Akeolu lọ lẹ́kọ̀ọ́ ọba of Lagos oríṣiríṣi mọ́tò ló ń lò àwọn ni wọ́n ń pàṣẹ Èkó òun làwọn ẹdó ń yarí ìpáwọn òfẹ irú ò gbọdọ̀ ṣẹlẹ̀ ń tàwọn àwọn ò tiẹ̀ pé ń tọ̀hún ní Sẹ́ríkì o Sultan ni wọ́n láwọn fẹ́ jẹ́ ibi tí mo ti gbọ́ tán ti jẹ sọ̀tàn rí Sókótó nìkan ni so definitely <laughs> kì í ṣe nǹkan kékeré ni wọ́n fẹ́ jẹ ní Ẹdó yẹn lọ́la o kódà oyè yẹn wọ́n fẹ́ kó compete kó jẹ́ kó jẹ́ at par pẹ̀lú ọmọnọba kí ló ń pe ọba wọn ní Bìní ọba of Bìní wọ́n fẹ́ kó wà at par pẹ̀lú ẹ̀ ni ṣé wọ́n ti gba Bìní lọ́wọ́ wọn Yorùbá ara ń tà ń sọ tó ń ṣẹlẹ̀ tó à ń rí lọ́wọ́lọ́wọ́ rèé ẹjọ́ ọjọ́ tí wọ́n e, èmi ti gbé nọ́ọ̀tì rí ní Kánò ẹ yàmọ̀ ní ṣíàmánu Yorùbá ni kò dẹ̀ ní níjúnú yáàdí ẹ̀yẹ kanṣo náà lọ ló máa ra wà tó ẹ ti máa máa ṣe mítìn Yorùbá kẹwa ló máa ní ààfin kẹwa ló máa ní ààfin bíi tí wọ́n ní lọ táwọn lọ ṣe tí wọ́n lọ dálẹ̀ yìí lọ́dọ̀ tiwọn irú nǹkan tá à ń sọ fáwa yorùbá rèé wípé kọ́ lọ ń ṣàánú wa àfi ká dìde mọ́ra wa o àfi ká dìde this is what is really really happening in this country wọ́n béèrè àwọn ìbéèrè kan nígbà tí wọ́n ṣe àwọn meeting niners àwọn ọ̀rọ̀ kan wà interview kan wà tí wọ́n interview àwọn èèyàn tí wọ́n sọ nípa ọ̀rọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ gan lórí ọ̀rọ̀ yorùbá nation àti yorùbá generally wọ́n fẹ́ ká lọ gbọ́ àwọn interview yẹn kí ni ìbéèrè àti ìdáhùn tí wọ́n dáhùn bẹ́ẹ̀ àtàwọn ìbéèrè yẹn mò ń padà bọ̀. sí ni sí yorùbá ètò tí a ti ń bá bọ̀ láti àárọ̀ náà ni nípa ìpàdé àwọn akọ̀ròyìn èyí tí àwọn ẹgbẹ́ NINAS pè láti pe àkíyèsí ìjọba sí àwọn nǹkan tí wọ́n fẹ́ lórí àwọn ẹ̀yà tó bá fẹ́ dá dúró ní ọwọ́lọ́wọ́ báyìí ọ̀kan nínú àwọn aṣojú àti àwọn tó buwọ́lùwé tó wà nínú ẹgbẹ́ ninas tó ń ṣèpàdé lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló wà níwájú mi láti ṣàlàyé ìdí tí a ṣe wà níbí àti kí ni ìdí gan tí wọ́n fi pe ìpàdé tí ó wà lọ́wọ́ ẹ bá wa sọ orúkọ yín fáwọn aráalé àti pé kí ni à ń ṣe níbí. orúkọ mi dókítà Rotimi Olókòdáná ohun tá à ń ṣe ni pé a fẹ́ kí gbogbo ayé mọ ohun tó ń happen tó a fẹ́ mọ ogun tí káyé àwọn ọmọ gbogbo ayé àtàwọn ọmọ nàìjíríà kọ́ mọ̀ pé ọlọ́run fẹ́ gbà wá ó dẹ̀ tó lọ sí dá nínà sílẹ̀ ogun tá à ń ṣe ń bì ni pé a fẹ́ sọ pé ìyà tá à ń jẹ yìí ó ti pọ̀ jù àwọn fúlàní wọ́n ń pa wá àwọn ló wà ní ìjọba ló ń control wa wọ́n dẹ̀ ń pàṣẹ oríṣiríṣi wọ́n dẹ̀ ń lo constitution wọ́n fi ń pàṣẹ because constitution gbogbo sọ gbogbo tó ń ṣe pátápátá ń sìn ó wà ní constitution tó láyé sọ pé constitution yẹn à ń láti kó láti kú pátápátá so ohun tí nínà ń sọ ni pé constitution tó ń fún wa ní wàhálà yìí tó ń pa wá tó ń jẹ́ kí ìyà jẹ tó bí ń pa wá táwọn ọmọ graduate wọn ò lè ríṣẹ́ kọ́kọ́kọ́ àkọ́kọ́ paná tába ti pa àwa jókòó àwa ṣé afẹ́jọ wà pọ̀ ní ọ àwà pọ̀ mọ́ àwa àtàwọn Fúlàní gan alọ́ ń dà wà lálẹ́ àwọn ló in control ní authority Nàìjíríà sọ abẹ́jọ́ pé tí ò bá dé tí àbádé lè wà pọ̀ ẹ̀yẹ́ ká máa lọ lẹ́kọ̀ọ̀kan àwọn Yorùbá á máa lọ tiwọn àwọn Ìgbò wọ́n máa lọ tiwọn àwọn you know middle belt wọn máa lọ sí wọn tí ìta lè wà pọ̀ mọ́ tẹ́ pé ìjà ọkàn pa wá ni àwọn ẹ̀dẹ̀ ń pa pé ẹ̀ ń pa wá ẹ bá yanjú ẹ bá wá àwọn tó ń pa wá kẹ mú wọn so wọn làwọn ò ní mú wọn so àwọn gan yóò tẹ in fact ìjọba yìí gan ló ń pa wá president wa lọ̀gá àwọn tó ń pa wá ìjọba ìlàjọ yọ pé ó ti tó ìyà yìí tó. nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú ilé. ìsúnmọ́ hmm nínú nǹkan tí wọ́n sọ nínú ilé wọn ni pé àwọn fún ìjọba ní gbèdéke gbèdéke bíi. ojú mẹ́ta oṣù mẹ́ta wẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ní a kọ lẹ́tà kan kí bí àwọn United Nations wọ́n àdé ọ̀sà bá ṣe máa lọ tó bá dẹ̀ máa dá sọ̀rọ̀ wa káà kọ́kọ́ ṣe tiwa náà wọ́n dẹ̀ ní pé wẹ́ ẹ kọ́kọ́ lọ ṣe báyìí ẹ lọ bá gọ́ọ̀mẹ̀ntì ẹ̀kọ́ sọ pé báyìí báyìí báyìí báyìí nìkan ṣe rí ẹ fẹ́ bẹ́ ṣe bí nǹkan ṣe ń rí yìí kọ́jẹ́ kẹjọ ojú kò pọ̀ kẹyanjú ẹ̀ so wọ́n ní wọ́n fún wa láwọn guidance wọ́n máa ṣe so fún oṣù mẹ́ta akọ fún gọ́ọ̀mẹ̀ntì pé ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì bí nǹkan ṣe ń yà ń yà àwọn èèyàn àwọn èèyàn ń kú ẹ̀ ẹ̀ dé ṣe yẹn kan sí ẹ̀yẹ ká wá ká wá sọ̀rọ̀ bá ṣe máa bí a máa lọ síwájú ni o a máa divide ká máa lọ ní kọ̀ọ̀kan oṣù mẹ́ta wọn ò dáhùn gbogbo tó láwọn tó ọ̀fẹ́ ṣe tẹ́lẹ̀ sọ́ni de no reconstruction ọkọ̀ ń sọ ni wọn jẹ́ka jókòó ká sọ wọn ni let's have reconstruction uh, restructuring whereas wọn kọ̀ fẹ́ fi hàn tàn wá ní kọ́dé wá sọ fún wa ní gbèkú adẹ̀ni wẹ́ ẹ bá yẹ ká ṣe ókè ẹ jẹ́ ẹ ká jókòó ká sọ wọn jẹ́ ká jókòó ká sọ ókè jábà lè ṣe ọ jẹ́ ká máa lọ nílọ tiwa kò sí wọn dá sí nígbà tó dá sí àwọn sọ pé ókè. Okay tẹ́yìn bá dáṣe àwọn gọ́vùnà wa ta ní gbogbo state àtàwọn tó ń represent àti national àwọn àṣọ fúnra bá sọ wa o senators ẹ wá sílẹ̀ ẹ ká sọ̀rọ̀ bá ṣe máa lọ síwájú àwọn náà because n tó ń jẹ ó ti dí wọn lójú ẹ̀rú dẹ̀ ń bá wọn wọn kọrọ bí ara sí ah nígbà tó yẹ pé à ń make progress wọn gbé àdúrà kan lọ ní n tó wá ṣe ni gbogbo wọn lọ kọrọ yàrá dọ́gbọ̀n gómìnà sọ pé àwọn jọ wọn lọ síbi kan wọn ní òkè no more open grazing wọn ò sọ pàtó pé ohun tẹ́yìn bí sọ ẹ kájọ ṣe wọn kàn ń ṣe lẹ́yìn ni then àná òkè tẹ́yìn ò bá dẹ̀ ṣe dára ẹ ká lọ gbogbo àwọn nàìjíríà tó ń gbogbo àgbáyé ohun tó ń hápù nìyẹn o adìfẹ́ máa lọ ohun tó ní tìǹbù àti nation ní ká ṣe ni kàmá yẹn dẹ̀ pẹ̀lú referendum kí gbogbo ibẹ̀ sì sọ fún aráalé àti ará oko àwọn ẹbí tẹ̀ mọ̀ gbogbo ayé pé báyìí báyìí báyìí ló ń hápù àmọ́ tó nàìjíríà so gbogbo àwọn regions yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí lọ yorùbá á lọ tiwọn ìgbò á lọ tiwọn bọ̀ gbogbo wa umbrella wa ni ninas òun ló bá coordinate united nations work uh-huh. so bá a ṣe fẹ́ ṣe nìyẹn. a gbọ́ pé bàbá wọn máa péjú síbi ètò ètò united nations assembly lóṣù tó ń bọ̀ yes. Mm. kí ni àwọn nǹkan tí a fẹ́ gbé síwájú united nations láti mójútó ṣé ní kété tán bá ti parí ètò náà ni yorùbá ó lọ síbi tó fẹ́ lọ ibo ó lọ síbi tó àbí kí ni. wẹ káwọn ṣẹ́rí ní gbogbo gọ́ọ̀mẹ̀ntì àgbáyé wọn fẹ́ tẹnubọ gọ́ọ̀mẹ̀ntì any gọ́ọ̀mẹ̀ntì there is a law so wọn fẹ́ follow law in fact bí ìṣe bí ìṣe sọ̀rọ̀ sí nígbà pẹ̀lú kọ́tẹ̀ mo dídí gbéra máa lọ sí Israel regularly mo rò pé mo lu wọnú gọ́ọ̀mẹ̀ntì mo láwọn ọ̀rẹ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ wá ìyà ń jẹ wá ṣe lè ràn wá lọ́wọ́ ní àwọn lè ràn wá lọ́wọ́ ní ti gọ́ọ̀mẹ̀ntì wa bá so gbogbo ayé gọ́ọ̀mẹ̀ntì kì í tẹnubọ gọ́ọ̀mẹ̀ntì unless ṣe gọ́ọ̀mẹ̀ntì bá involve so nígbà tí a mọ̀ pé wọn ò lè wà involve kọ́ tó lè ṣe nǹkan sí wọn máa fẹ́ kí nǹkan kan happen tó yẹ pé a lè yẹ̀ para wa tó yẹ pé a ti ṣe gbogbo tó yẹ ká ṣe bíi balẹ̀ ṣe nínú ìlú pé burú ìjà tó ń jẹ wáyé gbogbo ọlọ́mọ wọ́n ti send àwọn èèyàn kọ́ ohun tó ń tán happen wọ́n dẹ̀ rí pé òótọ́ ni ìyà ń jẹ̀yà <laughs> so nígbà tí mo pa àǹjẹ́ yẹn ẹ lọ dá wàhálà lẹ́nà ẹ ṣe tó yẹ kẹ́ ṣe pé àgbà tó bá fẹ́ pa yín fún yẹn ẹ̀hẹ́n àwọn gbà operation eléyìí ó yẹ ká já sí bọ̀ wá láti ṣe tiwa náà. bákan náà ni wọ́n sọ nínú ìpàdé tí a ṣe nínú ilé pé ọdún twenty twenty three pé kò ní sí election eh, eh, eh, hmm. ọ̀nà wo la fẹ́ gbélé. wẹ́ <laughs> bí ọ̀gbẹ́ni tó lè ṣe sọ ọ́n bẹ́ẹ̀ gbogbo wa la lẹ́bi gbogbo àwọn tó ń contest fún ẹni election wọ́n lẹ́bi wọ́n lára wọ́n níyàwó wọ́n lọ́mọ àwọn ọmọ àwọn bí wọn náà lọ ń so ẹ dẹ̀ mọ́ àwọn àwọn mi politician kan wà nílé ẹ ó wà lẹ́gbẹ̀ẹ́ lé ẹ wà lọ sọ wá bí nǹkan ṣe lọ yìí o ohun tí nínà ṣe ṣe ni tó bá fẹ́ lọ torí ìbò yìí o wàhálà ló fẹ́ dálẹ̀ fún ẹ because inú ń bí àwọn èèyàn gan pé àwọn èèyàn ń kú ẹ̀yin dẹ̀ ń make owó ẹ̀ dẹ̀ ń gbádùn ẹ̀ ń gbà ẹ̀ ń ra plane ṣe gbogbo ẹ̀ pé ebi pa àwọn èèyàn ìwọ tó lè jẹ́ politician kí ló jẹ́ ìṣe fún àwọn aráàlú àwọn constituency ẹ̀ wọn ò ṣe kankan so tó o bá lè ṣe kankan o lè tún máa gbégbé ìbò but in fact ẹni ṣe pé anybody wá gbégbé gbégbé e, ìbò tó bá win constitution ló máa fi swear dáàbò pé ẹ tún máa pa wá sí i nítorí yẹn à ní gbà so àwọn yẹn sọ pé wẹ́ẹ́ ẹni tó bá yẹ gbẹgbẹ gbò ọ̀rẹ́ ní all the political party kọ́ kọ́ palẹ̀ mọ́ because a fẹ́ lọ sí ìgbèkùn mọ́ a fẹ́ kú mọ́ ẹni tó bá jẹ́ bí wọn tó bá jẹ́ bí wọn kò tó ní ó gé àti tábìlì kan ó sọ pé the last ìbọn tó wà nù ìbọn mi the last kí ni david payan ẹbí mi àti ará mi àti ọ̀rẹ́ mi tó rẹ lọ fún politics ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ bíkìlẹ̀ ó lòun máa fi shoot <laughs> so bóyá le bóyá le tó nìyẹn. ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà a ti rí i pé àwọn èèyàn ò ní jáde lọ dìbò. àwọn ṣé ó jẹ́ pé ẹ tiẹ̀ máa rí i pé wọ́n tiẹ̀ jáde lọ dìbò ṣùgbọ́n wọ́n á sì tún sọ pé nìkan ló wọlé tí wọ́n á dẹ̀ tún fi sórí kù ìgbà yẹn làwọn ọmọ wa bínú síta pé ó yá ẹgbẹ́ ẹ̀ka kó kàdárú ọmọ àdàlúrú ni because àwọn èèyàn láti kú sí wọn tẹ má ìmú tó máa bù sọ wọn ìdá tó máa yẹn dùn yẹn ó le tó yẹn. ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yẹn ìyẹn aráalé ètò tí àwọn nínàṣì ṣe ni láti pe àkíyèsí ìjọba lórí àwọn ìpínlẹ̀ oríṣiríṣi àbí ẹ̀yà oríṣiríṣi tí wọ́n ń pinnu láti lọ ṣe láti dádúrà bí láti máa darí ara wọn ní bó ṣe wù wọ́n àti a bá tún ṣe àtúnmú ẹlòmíì wá fún yín láti bá yín sọ ọ̀rọ̀ kan tàbí òmíràn nípa ètò tó ń lọ lọ́wọ́. orúkọ mi ni Yẹ́misí Oyèdépò láti iléeṣẹ́ BBC News Yorùbá ìbéèrè mi ni pé nínú ọ̀rọ̀ tí dókítà Obaseki sọ lẹ́ẹ̀kan wọ́n ṣàlàyé pé kò ní ṣeé ṣe kí ìdìbò wáyé lọ́dún 2023 wípé láti àsìkò yìí ká má jẹ́ kó di àsìkò yẹn ká tó sọ pé a ò ní dìbò ṣùgbọ́n láti sìn ín lọ ká máa gbìyànjú láti láti dá dúró kí ni àwọn ìgbésẹ̀ àbí kí ni ó yẹ kí àwọn aráàlú mọ̀ láti rí i pé ó lè dá ìdìbò ìdúró àti pé tó bá di twenty twenty three tó jẹ́ pé ìdìbò ti ìdìbò fẹ́ wáyé tí mi ò mọ bí mo ṣe fẹ́ gbé àárín yẹn ṣùgbọ́n tó jẹ́ pé a sún dé twenty twenty three tí ìdìbò dẹ̀ wáyé kí ni yóò kí ló fẹ́ ṣẹlẹ̀ àbí tí ìdìbò bá wáyé kí ló fẹ́ ṣẹlẹ̀. I will start with uh, the I will start with the last question I come back uh, you. Uh, ìjà náà ni ìjà tí ó mọ nǹkan tó ń pè ń jà ìjà ló máa jẹ́ ìjà ló máa jẹ́ láàrin wa o kì í ṣe pẹ̀lú eh, àwọn tó wà láti fúdàlájà lọ àwọn ìgbọ́n wa àwọn cousins wa tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe gómìnà wọ́n fẹ́ ṣe sẹ́nẹ́tọ̀ á sọ fún wọn pé ìyẹn ò ṣeé ṣe mọ́ o. Hmm. tí wọ́n bá a ba hmm. that's all about that for those who didn't understand uh, the Greek who were speaking she was asking how this matter of uh, uh, you know, getting the political parties to close shop we are still appealing to them at this time we say we have to persuade them because unless they are, they, unless they are happy with the killings that are going on, unless they are happy with the misery and the poverty that has overtaken everybody, we believe we've not asked them to leave government house, those in government house. We offer transition, stay in place. We don't want anarchy. We still have two years to the point of election in 2023. Between now and that two years, if they refuse to listen, I'm sure that those who did not know that the role they were playing, playing all this while, young people whose future have been mortgaged, whose, whose, whose everything have been damaged by the constitution the political parties are clinging on to. Those people are going to decide what we are doing is just to place all the cards on the table and to offer a framework. If you read the five points of demand, you will see exactly what we propose about how to go step by step. There's also another document of 2018, which has also been shared to you, that open memorandum to the President uh, Buhari by this uh, alliance, offering a step-by-step, start to finish, you know, uh, mechanism for undertaking the fundamental reconstruction that this union requires now. You see them in government every time saying that nobody knows how it will be done, how it can ever be done. No, when we convened Pronapo in 2005, and we had 164 ethnic delegations meeting for two years, sitting in Lagos, sitting in Port sitting in Enugu, sitting in Jos, sitting in Kano, including Buhari, sitting in Lagos to conclude, including Muhammad Buhari as part of the Fulani delegation that came, including the Sayed Abubakar, Sultan in Sokoto now. He was a colonel in the army. They were all part of the delegation that came all of the groups who were angry enough with Nigeria at the time to carry arms, Asani Dokuba and his uh, uh, Niger Delta Volunteer Force, Ghanaian and uh, his OPC, even the ones who were talking Biafra at the time, uh, was wicked. We persuaded all of them to please put their guns aside and come to a meeting of, of the owners of Nigeria. Forget what the British did. Forget what the military did. We are here now. The trouble is here to be solved. What do we do? And we, we went around, you know, doing that for two years the, the U.S. Center of Observer Mission, the, the, the uh, uh, European Union Center of Observer Mission. I, I was directly uh, involved in dealing with those. Uh, they started us from the first day to the last day. The draft that came out of that, uh, uh, that process, it was a delegate from Casina that moved the motion at plenary for the adoption of that you know, finished product. Everything we are trying to resolve now, everything we tried to resolve since 1967, were done you know, it, eh, we we we put everything on the table. We actually put the question of, do we want to continue in the union? Ojuku was involved. Enohoro was involved. Shoyinka was involved. Who else do you want to go and bring to, to, to raise this discussion? And then people who are in government. Let me tell you, some of us are thinking that government, because they've uh, conditioned us to, to that uh, feudalist uh, pyramid, where the emirs are at the top and nobody can ask them, what are you doing? Government is like the higher management of a company. In, the, in comparison with the owners of the company, the shareholders, the Nigerian Union is a joint venture between the sovereign component, the, the people that could have been countries of their own, but who decided to come together, which was the meeting that happened in Lancaster House, which is this false claim in this constitution of uh, we the people has solemnly resolved. It is that falsehood that Yoruba have resolved with Baron, with Thief, with the doctor, that were saying you cannot put our signature on a document we did not make. That now sees all our assets, the oil and gas assets of the Niger Delta is seized from them by this constitution. There's nobody in Abuja that can return that thing to them except the sovereign owners of Nigeria decide what to happen. You saw the petroleum industry bill they, they, they, they are using to insult the intelligence of everybody we, we, don't, we don't have any more to tell them than the contents of that uh, proclamation of uh, December 16. Anybody who will ask us any question about how should please go and read that uh, proclamation. we come back to the first uh, question. Okay. What was um, this? So anyone from the no no no, the, no no no from the first gentleman. No no the first gentleman. Let us yes, so, yeah, very briefly. Uh, yes, we have a lot of people in the back. Yes, so anyone, anyone, from the government, like uh, you have the, the South African. Hold on, hold on, hold on, hold on. So do you have anyone in government? Who, who has uh, who has ever been told or who has uh, who, who, who now believes? There is nobody like uh, their names are calling now. Their names are calling now, and uh, uh, we have documents right here. You media will see it before you go. It's in an envelope uh, somewhere inside this premises. You will see that Buhari, who is president now, was directly involved in all that process of how do we resolve this. Nothing has changed from what we said that time, just that people didn't listen. Obasanjo went on national television at the time to say we were committing treason if we um, if we called a meeting of the owners of Nigeria. Of course, when he saw the owners of Nigeria Ghana, uh, nobody told him to back. Now, all of them who were, Buhari was part of Fulani delegation that came. Uh, the owner of uh, the party of uh, what they call them now, APC, was governor in Lagos. He was directly involved from the time of, because it was the unfinished business of Nadeko that Bonaco came to do, to make out the constitution by which we go to uh, the democracy. To a cabo padà, <laughs> ṣé ẹ gbọ́ gbogbo nǹkan táwọn ènìyàn sọ, inú mi dùn pé Yorùbá náà brace up Die die. Mo e mo pé mo sọ pé health mi O tí fi bẹ́ẹ̀ wà òkè, mi ì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù lónìí. Àmọ́ tí n bá sọ mo fẹ́ kẹ́ ẹ wò tí mi bá sọ kéèsì tí mo rí ẹnìkan ló sẹ́ǹdì ẹ̀ sí mi inú ilé ẹnìkan ló ti ṣẹlẹ̀ nínú àwọn followers mi tọ̀hún ló wá sẹ́ǹdì ẹ̀ sí mi pé tó bàbá gbàgede o kí n wo ohun tóun rí léhùn ẹ̀yin tẹ́ ẹ̀ ní ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ̀ ní house help èmi ò ní kò dáa o oríṣiríṣi láti rí tí house help ti dánwò ọmọ kan rèé ọmọ ọ̀dọ̀ ni wọn ò fìyà jẹ wọn ò febi pa aṣọ táwọn ọmọ ọ̀gá ẹ̀ ń wọ̀ lòun náà ń wọ̀ oúnjẹ táwọn ọmọ ọ̀gá ń jẹ náà lòun náà ń jẹ in fact òun ló ń ṣe oúnjẹ tí gbogbo wọn jẹ nulẹ all of a sudden lọmọ yìí lọ fi ipo ló lọ fi ṣe oúnjẹ fún wọn nulẹ o ẹ jẹ́ ká wo báwo lọ̀rọ̀ òun ṣe rí gan òun padà bọ̀. kó ẹ̀fọn yẹn jẹ. kí ló ti mo dúró dódódódó kí ló ti mo ní kò jẹ́ tó jẹ́ pé nígbà tó bu àmàlà yẹn àmàlà yẹn nìkan ló fi sẹ́nu òbu ẹ obìnrin. no mo fi mo fi sọ́dọ̀ ẹ̀ àmàlà lẹ̀ ẹ̀fọ́ nìkan ni kò jẹ kò ò dá lẹ́nu. fi àmàlà yẹn lẹ̀ ẹ̀fọ́ nìkan ẹ̀fọ́ yẹn nìkan ni kò máa jẹ. kí ló ṣe ẹ̀fọ́ kí ló ṣe. kí ló ṣe ẹ̀fọ́ yẹn. yesterday night when you are sleeping she wake up abi she stand up abi. àwọn ilé ò lè mọ. yes mo sọ fún ẹ pé mo gbọ́ tí yàn rìn ló lé ìgbà mo fi ń bọ̀tà tí mò ń bọ̀tà fún mi pọ̀ tí ọ̀run ìrùn dé. nígbà tí wọ́n mi yàtọ̀ sígbà tí mo lọ tọ̀. ẹ ló kí ló ṣe ẹ̀fọ́ yẹn má pàrọ̀ fún mi. mi mi mọ̀ kó tó ṣe. ọmọ mélòó ni ẹ. o yẹ lè fẹ́ pé nineteen. o fẹ́ pé nineteen. o jẹ kan fún pé fifteen. so o lè lọ sí police station. àwọn ọmọ ọgbọ́n tó ṣe. o lè lọ sí police station ọmọ eighteen years lè lọ sí police station. yes na ó máa ṣe. tó bá jẹ́ tó bá jẹ́ mo kó òdùgbò kí ló ṣe ẹ̀fọ́ yìí sọ fún mi nísìnyí. ọlọ́run gbọ́ mi mọ̀ kan tó ṣe. ó mọ̀ tó ṣe. ọlọ́run tó kí ló kò ṣe pápá fẹ́ jẹ́ ìgbàkan ní kò jẹ́. ṣe bí nǹkan tí mò ń wò mo ní kò jẹ́ ọ̀pá àpá ìpè mọ́ mi yẹn kó má dà pé yàn fún ní kíní kọ́ wá wò. mo ní kò jẹ oúnjẹ yẹn lẹ́ẹ̀kan ó mọ̀ tó ṣe ó bu àmàlà yẹn ó dẹ̀ fi àmàlà sẹ́sẹ́ ní òfin sọ́bẹ̀. rárá mo fi sọ́bẹ̀. ṣe bí mò ń wẹ̀ tí bá jọjọ́ kò ní. mo fi sọ́bẹ̀. kí ló ṣe sínú oúnjẹ yìí má parọ́. ọlọ́run mi fi kankan sí ọlọ́run ẹ ǹ I come and take uh, everything inside this bag out for me. So, mo ń gbọ́ kí lè tó fi bù sí. Ní ti ṣe èṣù. A ní reason. Àbí àti pọ̀ jẹ́ kó sùn dáadáa o. Ọ ìtòrí pé o ò jẹun dáadáa. Àbí ìtòrí pé mo ti ṣèkà fún ẹ rí. Tí o bá ṣèkà ni o máa ṣèkà fún wọn. O ti ṣe rí fún yóò àbí? Mm-hmm. Ẹ́ come come here. kí ló ti fún àwọn ẹ̀jẹ̀ ńgbà tí mi sí wọn. èmi kọ́ mo dáná fún wọn. ẹ bọ ìwọ kọ́ ló dáná tó lọ bọ àìpò sí i náà. bọ kí ni reason ó kọ lọ́wọ́ kókó bù sínú ẹ̀jẹ̀ tó ká bá jẹ́ kí inú lè máa rún wá àbí ká kókó lè sá lọ àbí. bọ tí n bá kú ọtí yẹn bá kú nulẹ̀ ṣé dùnú ẹ̀ ni. ẹ. Eh? àbọ̀ màgbẹ̀kì mi yìí ó pààyàn ni ẹ ẹ ṣe máa jí ni no sọ̀rọ̀ sí ṣe pé wọ́n máa mo sọ fún ẹ o kí ni ìdí àṣà ní ìdí tó fi fi àìkò tó di ọ̀rẹ́ tó fi bù sínú ọbẹ̀ ẹ ó kàn yẹ kó bù sí ni ẹ ó kàn yẹ kó bù sí. raise the apple up let me see let me ma dín in. ó yá jẹ́ ìwọ nǹkan súnmọ́ di oúnjẹ tó dáa. nà ọ sókè ṣé torí pé níjọ́ tó dé láti jọ sáwọ̀dì sí èyí wẹ̀ẹ́dẹ̀ tí mo fìyà jẹ́ ni kì í ṣe kan tí àwọn ọmọ mi tó ń jẹ nìwọ náà ń jẹ ni nǹkan tó ń jẹ ló jẹ àbí mo ti ní kó lọ jẹ omu gàrí táwọn jẹ fọ rí àbí mo bóúnjẹ fún ẹ rí jọ kí ló tó fi fi nǹkan sínú oúnjẹ consorism ó jẹ́ àdúgbò ọ̀gá tọ́lọ́pàá sọ aṣá nídìí bẹ́ẹ̀ tó kó òfẹ́ kára mi yá ni. tó bá ti dé bó ti di ọ ṣé tó bá ti dé police station kì í ṣọ̀rọ̀ mi mo ti dọ̀rọ̀ ìjọba tó di understand kì í ṣe tèmi mọ́ o ẹ ẹ̀dẹ̀ lè bẹ̀ mí kẹ́ sọ pé kí n nìkan kí n kí n withdraw kí n withdraw èmi kọ́ mo máa bẹ́ẹ̀ ṣe ìjọba ló máa bẹ́ẹ̀ ṣe kí ni reason tó fi bu ipo sínú ọbẹ̀ yìí èṣù ó máa ní reason ìgbà ló bu sí òru àbí. ní o tún nǹkan tó ń tu sọ kò sẹ́ni tó ń bá ẹ sọ pé kí ló ṣẹlẹ̀ ni mo ń béèrè lọ́wọ́ ẹ̀ what happened kí ló ṣẹlẹ̀ láàárọ̀ ẹ̀. ìgbà tí mo jí mo lọ tó ìlú stọ mo wá rẹ́pù mo wá fi fọ aṣọ máa ń fọ́ lọ jù lẹ́lẹ̀ dání mo wá fi sí inú ẹ̀fọ́. ìdásí mélòó àìpò mélòó ló dà sínú ẹ̀. kékeré tó wà nínú eh, nylons. ẹ nítorí kí ló ṣe da àìpò sínú ṣé wọ́n ti mú àìpò mi kí ló mọ̀ tó ń fi àìpò ṣe tó ṣe dà sínú ẹ̀. Hmm? wọ́n fi ń fọ aṣọ. wọ́n fi ń fọ aṣọ. wọ́n fi ń fọṣọ so kí ló mú ẹ dà sínú oúnjẹ fún wọn. kí ló ẹ̀fọ́ níbo ló dà sí. níbo ló tún dà sí. àwọn oúnjẹ tó àrọ̀ yìí ìgbà tí mo jí tí wọ́n jí náà pé kí n lọ tó ọjà ṣọ́ọ̀bù. bọ̀ kí ló jẹ láàárọ̀ yìí. wọn ò tí ì dáná kó tó kúrò yẹn. so kí ló tó bá gbé oúnjẹ yẹn fún ẹ nsìn tó ló máa jẹ oúnjẹ yẹn o you will eat it ohun tí mo ń sọ fún ẹ nìyẹn kí ló mú ẹ da àìpò sínú oúnjẹ tẹ̀tẹ̀ jẹ ńlẹ̀ kó jẹ mọ́ pé ò ní jẹ ń bẹ́ àbí o fẹ́ pa gbogbo wọn kí ló fà á ọlọ́run olódùmarè òkúkú ní jẹ́ káràrin fẹsẹ̀ sùn ọ̀tọ̀ ni gọ́bí tá à ń wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gọ́bígọ́bí ló tún ṣẹlẹ̀ yìí o <laughs> gbogbo ẹ̀ náà lẹ Yorùbá yìí náà ṣàlò dálé lórí ìwọ tó bá máa gbọ́ ọmọ ọ̀dọ̀ Elédùà ò ní jẹ́ ká fọwọ́ ara wa fa ikú wọnú ilé ara wa ẹ jẹ́ ká ṣọ́ra o ká ṣọ́ra ká ṣọ́ra ká mọ owó ọmọ wo lágbà ká sì wà on the look ó bẹ́tà bóyá kó gbà nú ẹbí ẹ sọ́dọ̀ kó máa tọ́jú wọn ju pé kó lọ lọ gba ọsẹ̀pù lọ àfi kélédú àbá òkè kó máa ṣọ́ wa o àbọ̀rẹ́ lórí ọ̀rọ̀ ọkùnrin tí ẹ̀gbọ́n abe ṣe mọ̀ pé mo promise wa pé màá bá wa get address yẹ o ó tó èèyàn mẹ́ta tó ti pè mí báyìí nsìn lé orí ọ̀rọ̀ yẹn n ta plan láti ṣe rè nísìn n ta plan láti ṣe nìyí mo ní ngo fúnra mi tí mo dálẹ̀ tí gbogbo yín sì mọ̀ mo wá rò lọ́kàn mi wípé kí ló dé tí àkúkú finance ẹni yìí through ngo mi presently mo ti gbà tó one hundred thousand lórí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ bóyá kí n sáré yan péré nítorí time arákùnrin kan wà torúkọ ẹ̀ jẹ́ abe ó jáde NCE ó lọ college of education ó sì gboyè tó dáa wálé wọ́n ní rìsọ́ọ̀tì ẹ̀ dáa àmọ́ kò kò ríṣẹ́ fi ṣe ó lọ ṣe kàbúkàbú bó ṣàṣe lásídẹ́ǹtì rèé mọ́tò kan láti ilé epo bovas bí tírélà yẹn ṣe yàpá nìyẹn o wọ́n wá kó àtọmọ àtìyàwó wọ́n kó wọn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n yìí ló wá sunkún ló béèrè fúnrànlọ́wọ́ bóyá kí n play fídíò yẹn fún wa ẹ̀yin tẹ́ ẹ̀ bá láǹfààní láti wo bí ó ti tó bí ijọ́ márùn-ún síjọ́ mẹ́fà nísìnyí tí mo ti gbé fídíò yẹn wá táwọn èèyàn ti ń dáwó fún ṣùgbọ́n àwọn tí wọ́n interview ọmọkùnrin CNN ni wọ́n wá kùnà láti béèrè address phone number ẹ̀ àti kí ni account details tó fẹ́ kán fóun lówó sí toró ń solicit pé káwọn èèyàn jọ kí wọ́n help òun kò sí bóun ṣe fẹ́ ṣèyàwó àtàwọn ọmọ ẹ̀ sí i ìyàwó ẹ̀ gan wà nù oyún mo ti wá rí bí oríṣi èèyàn méjì tán ti sọ pé àwọn rẹ́dì láti sponsor ọmọ obìnrin yìí ìkan lóhùn ti ẹ̀ rẹ́dì láti mú ọmọ kan sọ́dọ̀ pátápátá wọ́n ní orphanage home ó lóun rẹ́dì láti mú ọmọ yẹn orphanage home òun láti train ẹ̀ kójú òun lòun máa responsible fún un tí mo wá plan láti ṣe rèé yàtọ̀ fún para kàǹtẹ̀ nìyí yàtọ̀ fún parí nǹkan kan ẹ̀ now mo fẹ́ kí ẹ true NGO mi Universal Empowerment Fund tí gbàgede ìmọ̀ dá sílẹ̀ mo fẹ́ káwa náà máa finance ẹni yìí true NGO mi so mo wá fẹ́ ká raise owó yẹn true NGO yẹn sìn mo fẹ́ pe account NGO yẹn because advice yẹn ti tó bíi mẹ́fà tọ́wọn èèyàn ti pè mí pé nígbà tí mo ní NGO kí ló dé tí NGO mi ò sponsor ẹ̀ mo ní yes it is true so lágbára ọlọ́run ẹ̀yin tó bá jẹ́ pé máyì lẹ ló ń mú yín kẹ́ ẹ fún lówó yẹn direct lágbára ọlọ́run ọba kọ́sẹ̀ yìí tó jálẹ̀ ẹ kọ́sẹ̀ yìí tó jálẹ̀ lágbára ọlọ́run màá gbé account details ẹ̀ wá fún yín but ẹ̀yin tó bá jẹ́ pé ń ṣe lẹ fẹ́ kájọ kájọ raise owó yẹn kó ṣe kìsì àbí kí lórúkọ NGO yẹn ká ṣe nǹkan kan fún àwọn ẹni yẹn máa pe àkáǹtì yẹn fún yín kí ohun tẹ́ ẹ bá ní ẹ sọ sínú NGO àkáǹtì yẹn kì í ṣe àkáǹtì tèmi o ẹ̀yin tẹ́ fẹ́ máa fún lówó pàápàá ẹ má sọ sí àkáǹtì mi mọ́ ẹ sọ sínú àkáǹtì NGO yẹn ẹni mẹ́fà ní signatories àkáǹtì yẹn débi pé mo lè lọ gbà kí n fàyọ kí máa nà rárá kò possible so máa pe àkáǹtì yẹn fún wa nísìnyí máa pe àkáǹtì yẹn fún wa nísìnyí orúkọ àkáǹtì yẹn Universal Empowerment Fund ọ̀ kẹ́kọ̀ọ́ UF sí orúkọ ẹ̀ first bank ní báǹkì yẹn àkáǹtì tèmi kọ́ o àkáǹtì ngo yẹn ni uf universal empowerment fund ẹ lè kọ́ full ọ̀kẹ́kọ̀ uef uf òun ni account name bank is first bank now account number rèé twenty two zero twenty thirty five three five six four sixty four seven two seventy two then two five twenty five lẹ́ẹ̀kan sí twenty thirty five sixty four. 72, 25. twenty five tẹ́ ẹ bá sọ síbẹ̀ yìí nígbà tá a bá kó ogun ẹ̀ jọ àwọn tó bá tán nídìí tó tó rà gan kákúkú rà lórúkọ ngo yẹn kí n dẹ̀ forúkọ gbogbo yín jẹ́ pé lórúkọ àwọn followers gbàgede mọ́ o láti ngo wa àfihàn yín lọ́wọ́ bọ́tẹ́ tó bá jẹ́ pé òun kó sanwó fún wọn direct tàbó fẹ́ máa fìnáǹsì wọn lọ ẹ fẹ́ ká bá yín get account mo ti write CNN um, BBC rather mo ti write BBC Yorùbá mo ti sọ fún wọn pé mo nídìí contact address máa yẹn ibi tí wọ́n ti lọ bá máa yẹn ṣe interview mo fẹ́ get address yẹn fúnra mi màá wá máa yẹn lọ màá wá fi ṣe live coverage màá ní kó pe àkáǹtì rẹ̀ kó dárúkọ rẹ̀ kán ṣe gbogbo nǹkan kí gbogbo yín fojú ara yín wò ntẹ́ bá ní ẹ lè send ẹ̀ sí direct mo rò pé yé wa ṣùgbọ́n ẹni tó yóò gbà ní dúró dìgbà yẹn àkáǹtì tí kẹ́ send owó yẹn sí pending the time tí a fi máa settle everything ó ní mo sọ yìí bóyá kí n tún play fídíò yẹn kẹ́yìn tẹ́ ẹ̀ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ ẹ̀ bá kẹ́ ẹ̀ wò kẹ́ ẹ̀ lè mọ nǹkan tá à ń sọ torí kì í ṣe gbogbo èèyàn náà ló wo tí mo post ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló wo yẹn mo ń padà bọ̀ ẹ jẹ́ ká padà tún wo fídíò yẹn. tó ẹni tí ẹ̀ ń gbọ́dọ̀ dùn wá ni ẹni tó kù fún tó kù fún ọ̀gbẹ́ni Abbey tá a lè pè ní bàbá àti ìyá rẹ̀ tó kù kí lorúkọ yìí sà. orúkọ mi ni Akin. Ah. ẹ kú àmúra àní irú ẹ̀ mọ̀ mọ́ ẹ kú àmúra náà sà kò ní í ṣẹlẹ̀ mọ́ ọjọ́ á jìnnà síra wọn gbogbo bó ṣe ń dùn yìí a mọ̀ kí lè lè sọ́n pàbúrò yìí. Ah! kò sírú kan láàrin òkúta kò sírú yẹ̀pẹ̀ nínú iyọ̀ ẹ wo mi ò mọ bí mo tẹlẹ gbé kalẹ̀ torí ọmọ dáadáa ni ọmọ dáadáa ni ó gbìyànjú níwọ̀n bá ń tó rí tọ́lọ́run fún un ó lọ sí skul àìríṣẹ́ lọ sọ́dọ̀ onímọ́tò ó jẹ́ ní. Ah! ó jáde ní college of education tó wà ní ìlà ó dẹ̀ mú rìsọ́ọ̀tì tó dáa jáde ṣùgbọ́n ìgbà tí ò ṣiṣẹ́ ọmọ jẹ́ pé ọmọ ìwà tí ò dá káàkiri títì ló fi dẹ̀ tó ń wá kabúkabú. kabu tẹ wá wo ntọ́lọ́run lo àwọn àwọn àka ènìyàn láti kádàrà máa yé mi ó fi ìyàwó lẹ̀ ó fọmọ lẹ̀ ìyàwó wà nú oyún bí gbogbo ẹ̀ ṣe rí ń ṣe báyìí ẹrù tèmi gan mi ò mọ bí mo ṣe lè gbé tòró kéré pátápátá ń sìn ọmọ bíi mẹ́ta wà ní higher institution tèmi gan tọ́ ọmọ ló fi ilẹ̀ yìí ibo mo fẹ́ rúgbà ibo mo fẹ́ rúgbà mo mọ̀ pé ìyá tí ó ní iléeṣẹ́ yẹn ìyá yẹn ṣe yẹn burúkú o ṣùgbọ́n téèyàn bá ní téèyàn bá dáa tó bá gba àwọn èèyàn burúkú sọ́dọ̀ tó ń bá ṣiṣẹ́ àwọn náà ní máa borúkú èèyàn jẹ́ torí onímọ́tò ẹni tó wa mọ́tò yẹn sìn á ò rí ṣùgbọ́n ọlọ́run rí o ò pa ọmọ yẹn tán ò sá lọ ọlọ́run rí o níbikíbi tó bá wà mo kàn bẹ̀ gbogbo ọmọ nàìjíríà àti gbogbo àgbáyé nítorí bá lè bá ń ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ lórí ìyàwó àtọmọ tó fi sílẹ̀ ni mo solicite fún o ojú òní tí ẹ̀yin náà o. ẹ ṣe gan ni sà ẹ ní rẹ mọ. àmì o. nípa iléeṣẹ́ bovas tẹ̀ ń tẹ̀ ń ta tẹ̀ dáwọ́ kan lẹ́ẹ̀kan yìí mo fẹ́ kẹ́ tún bá mi kẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀rọ kí lè fẹ́ kàn ṣe fún mi. Ah, gẹ́gẹ́ bó ṣe wà lẹ́yìn ṣe báyìí ẹ náà ti mà wípé Abíọ́dún ti lọ ó ti da gbogbo ẹ̀ lẹ̀ bùkátà tèmi gan mi ò lè dá gbé iléeṣẹ́ yẹn ṣe tán bá lè ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ fún mi lórí rẹ̀ ni kó tó di pé mi náà máa rù yókù lọ òun ni mò ń béèrè lọ́wọ́ wọn tán bá lè ṣe fún mi lórí ẹ̀ torí kò sí níwájú kò sí lẹ́yìn kò sí níwájú kò sí lẹ́yìn àwọn àbúrò mo tó ní mi ò lẹ́gbọ̀n tí mo lè gbè gbogbo náà ló sì ní bùkátà tiwọn so ohun tí mò ń fẹ́ lọ́wọ́ nìyẹn o tán bá lè ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ fún mi lórí ìrìn àjò yìí. lọ ẹ ṣe gan àyè wẹ mọ ẹ lẹkùn fún wọn gẹ́gẹ́ bí. ìyá wa ti kú bàbá ti kú èmi náà nìyẹn mi mọ̀ wá ń pò ìyá àti bàbá rẹ̀ báyìí èmi mọ̀ wá ń pò ìyá àti bàbá. kẹ́tíkà tó ní kẹ́ máa lọ kí Abíọ́dún tó kú ǹjẹ́ kí ni ìpàdé pọ̀ lẹ́yìn méjèèjì ní last. ẹ ríra ta ríra gbẹ̀yìn ayọ̀ wa kí mi lọ́dọ̀ mi a sì jọ sọ̀rọ̀ kódà ọ̀rọ̀ tá a jọ sọ ń pa bùkátà tó jẹ mọ́lé bùkátà tó jẹ mọ́ gbogbo tó wà nílẹ̀ tó yẹ ká jọ gbé òun la jọ sọ̀rọ̀ lé lórí tó náà dẹ́ sọ mi pé pẹ̀lú ògo Olódùmarè gẹ́gẹ́ bó ti jọ́ ọmọ dáadáa sí ó sọ pé iye tóun náà bá lágbára òun ò fi ṣèrànlọ́wọ́ lórí ẹ̀ ẹ wá òbí gbogbo ẹ̀ já sí báyìí òbí tó tó já sí ṣé gbogbo rẹ̀ ò ti di pé ó ti fi sẹ́lẹ̀ fáwọn báyìí kó lóore ọmọ báyìí. Tọ́. wọ́n ti sọ graduate nc ní ìlà òní. ṣá. mi lẹ ní graduate nc. bẹ́ẹ̀ni ó lọ sílé ìwé ó lọ sí Ọ̀ṣun State College of Education tó wà nílà ibẹ̀ ló ti jáde ó sì mú rìsọ́ọ̀tì tó dáa jáde mú rìsọ́ọ̀tì gidi jáde ńbẹ̀ ṣùgbọ́n ìgbà tí gbogbo ẹ̀rí bó ti rí lórílẹ̀‐èdè Nàìjíríà òun lọ́fà tó fi ní òun òkú ní jókòó lásán òun ọmọ wa kabúkabú mo ti fọ tó fi dán kabúkabú nìyẹn o ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ẹ ọmọ bí wọn gbélé ìwọ o ẹ gbà o. ẹ ṣe gan ni. tó ẹ káàbọ̀ padà arákùnrin yẹn lẹ rí yẹn ètò kan dùn mí ni pé wọn ò dárúkọ àdírẹ́sì ẹ̀ wọn ò sì fa account number ẹ̀ sí wọ́n kàn sọ pé ká ran àwọn lọ́wọ́ ni oníyanṣẹ́ ọlọ́kàṣe o ẹ̀yin tí ẹ bá mi wo tèmi gbogbo yín náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ètò yín ètò wa ètò gbàgede mọ̀ náà ni o òǹlẹ̀ tí ń wò yìí ẹ tún jẹ́ tún fàsìkò yìí rọ̀ wípé ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí ṣánẹ́ẹ̀lì yìí ẹ ṣe ṣe bẹ́ẹ̀ ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí ẹ kílìkì lé lórí ẹ jẹ́ kájọ kọ́ mọ́ lùbọ̀ ibi tí wọ́n fàmì aago sí wọ́n ń pè ní notification bell ẹ tẹ̀ kẹ́yìn náà bá wa kọ́mọ lùbọ́ kájọ dìkan náà oníyanṣẹ́ ọlọ́kà ṣe lẹ́ẹ̀kan sí ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ mi ò ní di èmi ọmọ yín náà ni o Adébáyọ̀ Aláwìyé ọmọ bàbá tíṣà lábẹ́kúta ló ń sọ fún wa pé láyọ̀